واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الادي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba atọ̀rọ̀ asalatu fún anábọ̀wá muhammad sallallahu alayhi wasallam a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú umdatul ahkam èyí tí al'imam abdulghani al-maqdisi rahimahullahu ta'ala tí wọ́n kójọ látinú ọ̀rọ̀ anábọ̀wá muhammad sallallahu alayhi wasallam nípa òfin ẹ̀sìn wa. عن أبي قتادة الحارث بن ربعي الأنصاري رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين لا تدعو أبو قتادة alharif ọmọ ríbìrì al'ansọ́rí kọlọ́ọ̀bá kọba yọnu قال وصباي بي قال رسول الله صلى الله عليه وسلم وجيشي لهم وبا وصباي بي إذا دخل أحدكم المسجد تيني كانوا يبا ومشلاشي فلا يجلس كما لجكو hátà ìsọ́lé rakàtẹ́ àfìgbà tó bá tó mú raka méjì wá èyí tí àwọn afán sọ́rọ̀ ń parẹ̀ òun náà lẹni tó ṣe pé ó ní àlùwàlá tó wọnú mọ́ṣálásí súnnà nábíwá muhammad sallallahu alaihi wasallam òní pé ta bá lálùwàlá ta bá wọnú mọ́ṣálásí ká nafila raka méjì ká má kẹ́ jòkó láì raka méjì àfi tó bá ṣe wípé a níhùn míì ta fẹ́ kí lókù bí àwọn ìwọ̀n ọ̀ràn yẹn àbí àwọn náfìlà míì lápójúwe ẹni tó ní àlùwàlá tó wọnú mọ́ṣáláṣí tí ó bá wọn tí wọ́n kí irun àṣùbá lọ́wọ́ èyí tó bẹ́sìn mú ni pé wọn àṣùbá ni ó jọ ẹni wọn fún kò ní sọ wípé òun ó yan ráka méjì torí pé anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ní téèyàn kan ní bá wọn mọ́ṣáláṣí kò gbọ́rọ̀ jù kó àfìgbà tó bá rí pé wọ́n kí ráka méjì abẹ́ni tó ṣe pé ó wọ mọ́ṣáláṣí tó fẹ́ kí náfìlà zúr ráka méjì zúr àbí ráka mẹ́rin irú èèyàn bẹ́ẹ̀ ó lè kíráka mẹ́rin yẹn in tí ọ̀rọ̀ anẹ́bíwá muhammad sallallahu alaihi wasallam tó ń tọ́ka sí òun náà ni pé ẹni tó lálùwàlá tó wọ mọ́ṣáláṣí kó kàn mọ́ jòkó lásán bẹ́ẹ̀ kó wá lóun retí àsìkò oorun ni anẹ́bíwá muhammad sallallahu alaihi wasallam ó fẹ́ kírú èèyàn bẹ́ẹ̀ kó yan náfìlà araka méjì bí ó bá tiẹ̀ nírun míì tó fẹ́ kí lásìkò gbà ẹ kó kàn mọ́ jòkó bẹ́ẹ̀ ibi tí eléyìí tí ó pàtàkì dé òjíṣẹ́ ọlọ́mọba muhammad sallallahu alaihi wasallam ó ti ń ṣe khutba lọ́wọ́ tíyàn kan wọnú mọ́ṣálásí ẹni ẹ̀dẹ́ jòkó bẹ́ anábíwa muhammad sallallahu alaihi wasallam sọ fún pé kó dìde kòyànná fílẹ̀ araka méjì orí mímbà nílẹ̀ anábíwa muhammad sallallahu alaihi wasallam ti kọ̀rẹ́kì arákùnrin yìí anábídẹ̀ sọ so, قل إذا دخل أحدكم المسجد يوم الجمعة والإمام يخطب تيا كانوا يبا ومشلاش ني ọjọ́ jima tí ma mú dẹ̀ ń ṣe khutba lọ́wọ́ fala yajlis anábi ní kò gbọdọ̀ jùkó hatta yusalli rak'atayn kó kíraka méjì kó tó jùkó falyatajawwaz fihima ṣùgbọ́n kó ṣe raka méjì náà fúfú yẹ kí ló fàá òun náà ni pé tí ìmáàmù bá ń sọ̀rọ̀ lọ́wọ́ kò yẹ ká tún máa ṣe nǹkan míì mọ́ ó yẹ ká máa lísìn sí ìmáàmù tó ń ṣe khutba lọ́wọ́ ni eléyìí lára nǹkan tó bá khutba jùmọ̀ lọ ni ṣùgbọ́n pẹ̀lú bẹ́lẹ̀ ṣe pàtàkì tó náà òjíṣẹ́ ọlọ́wọ́ muhammad sallallahu alaihi wasallam ó sì sọ fẹ́ni tó ṣe pówọ mọ́ṣáláṣí tí mọ́mù ṣe khutba lọ́wọ́ pé ṣe dìde múraka méjì wa eléyìí sọ fún wa pàtàkì tahiyatul masjid òun ló fọ́ tó fi jẹ́ pé èyí tó kọ́mọ̀ lọ́dọ̀ àwọn malikiya nípa pé tí ìmáàmù bá ń ṣe kútbà júmà lọ́wọ́ nípa wípá àgbọ̀rọ̀ yìí náà fílà eléyìí ọ̀rọ̀ tí ó kú jẹ́ káàtó ni torí pé ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́wọ́ bá muhammad sallallahu alaihi wasallam ó ṣe àdáyẹrí eléyìí nípa pé tẹ bá ń tẹ ẹ̀ka wá wọnú mọ́ṣáláṣí nù yín tí máa mú ìṣe kútbà lọ́wọ́ anamsọ́lá asálàm ní kó mọ́ jòkóó kó yan ráka méjì kó dẹ̀ ṣe fúfú yẹ bẹ́ẹ̀ náà nígbà tá a bá wọ mọ́ṣáláṣí tí ó ń ṣọjọ́ jùmọ̀ tí ó ń ṣàsìkò tí ìmáàmù ń ṣe kútbà lọ́wọ́ tá a bá ti lálùwàlá àkànní jòkó bẹ́ẹ̀ ìjòkó bẹ́ẹ̀ nígbà tá a bá ní àlùwàlá eléyìí túmọ̀ sí pé ẹnìyàn ò gbọ́ súnnà yìí dáadáa tó bá gbọ́ súnà yìí dáadáa ọ̀rọ̀ anẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam òun ni ó máa rí dì ní etí rẹ̀ nípa wípé ìdàdákalẹ̀ àdókòmul masjid tí ẹ̀kanu ìbá wọ mọ́ṣálásí fáláyé jilis kó mọ́ jùkú hàtà yùsọ́lì àràkà àtẹ́yì àfìgbà tó bá tó mú raka méjì wá náà àwọn èèyàn máa bèèrè àwọn questions mi pé ọ̀rọ̀ anabi muhammad sallallahu alaihi wasallam yìí bó la ṣe fẹ́ ṣe pẹ̀lú ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀mí tó sọ wípé tó sọ fún wa nípa wípé àwọn àsìkò kan bẹ tá àgbọ̀rọ̀ kírun gẹ́gẹ́ bí hadithi ọgbọ̀gbọ̀n amir rọ́jẹ́ aláwọ̀ ánù tí alìmọ́mù muslim gbà wá àtàwọn afá aládìsí mi ọgbọ̀gbọ̀n amir rọ́jẹ́ aláwọ̀ ó ní sàlátù sàátín كان رسول الله صلى الله عليه وسلم ينهانا أن نصلي فيهن وأن نكبر فيهن موتانا àsìkò mẹ́ta kan bẹ nínú ọjọ́ tó ṣe pé òjíṣẹ́ ọlọ́run ọba ó ní ká má kírun ní àwọn àsìkò gbà ẹ́ bẹ́ẹ̀ ló ní ká má lọ bo òkú wa mọ́lẹ̀ ní àwọn àsìkò gbà ẹ́ ó gbọ́bùnà ámì rọ̀dọ̀láwà ánìhù ó ní àkọ́kọ́ òun hina ni ṣína igba ṣẹ́mṣó ìgbà tí yọ ipe ká mọ́ kírun ní àsìkò ìgbà yẹn ìgbà tí òun bá yọ ṣína tọ́tù ṣẹ́mṣó bá zìgà ìgbà tó òun bá yọ hátà ga soke ile bi awon alaye to ti pe yọ nǹkan bí twelve fifteen minutes lẹ́yìn ìgbà tí oòrùn bá yọ òun la tó lè yan náà fila bí ẹni tó fẹ́ náà fílà dùhà ni àbúfẹ́ yan náà fílà tí a mọ̀ sí ìṣirọ́k tanabi muhammad sallallahu alaihi wa sallam tó lé ẹni tó bá fi lè kírun tán tó jókòó sáyè ibi tó ti kírun tó ṣe pé ó rántí ọlọ́wọ́n ọba títí títí ó fi wá di pé oòrùn yọ tó bá wá kírun lẹ́yìn ìgbà yẹn tó yan ráka méjì láàdẹ ẹni tó ṣe hajj àti ọmọrá tó pé pérépéré lọ́lọ́wọ́ bó fúru èèyàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí alimami tirimidi rahimahullahu ta'ala wọ́n ṣe gbà wá nínú tíra hadithi wọn anábíwá muhammad sallallahu alaihi wasallam ó wájú ká mọ̀ nípa wípé ìgbà tá a lè kírun yẹn òun náà nígbà tí náfílà tí a bá fẹ́ yàn bákan náà nẹ́bọ̀ muhammad sallallahu alaihi wasallam tẹ̀síwájú nínú hadithi ọgbẹ̀bùn àmì rọ̀jọ̀láwà ánú ó ní àsìkò kejì òun náà ni ṣína tamilu ṣína eh, ah, ó ní àkọ́kọ́ anábi sallallahu alaihi wasallam ó ní ṣína tọ́tlu ṣamsu bá zigatan hatta tartafiya ìgbà tí ó rùn tó ṣe wípé yóò yọ tó ṣe pé yóò ga sókè ìgbàyànlá tó lè kí irun yìí ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìgbà tó ṣe pé ìnàyàkú mu kọ́ ìmú zọ̀hìrà ìgbà tí òun bá wà ní àtàrí hatatazul àfìgbà tó bá tó yẹ kúrò ní àtàrí eléyìí dìde àsìkò táǹkì irun zoro òun ló fà jẹ́ pé bí àwọn àsìkò bí aago méjìlá aago méjìlá àbọ̀ àwọn àsìkò yóò máa ń pọ́síbù kó ṣe pé ìgbà tí oòrùn ń bẹ ní àtàrí ni tá a gbọ́dọ̀ yẹn náà fìlà sòhínà yakumu kọ́ ìmú zọ̀híra ìgbà tí oòrùn bá wà ní àtàrí hatta tazul àfìgbà tóòrùn bá tó yẹ eléyìí ní àsìkò kejì ìkẹta ọ̀rẹ́ ni hínà tàbáyà fún ṣẹ́mṣú ìlẹ̀lgòròbù ìgbà tí oòrùn bá fẹ́ lọ́wọ́ hatta tẹ́gòròbá àfìgbà tó bá tó wọ̀ àsìkò mẹ́ẹ̀ta yìí anabiwa muhammad sọlá sami kama kiri nu ọ akọkọ ìgbà tó nu bá ń yọ àfìgbà tó bá tó yọ dáadáa tó ti ga sókè díẹ a ní eléyìí bí twelve sí fifteen minutes lẹ́yìn ìgbà tó bá yọ ni ìkejì ìgbà tí òòrùn bẹ látàrí òun náà nígbà tó ṣe pé òjìjí nǹkan tó rí abágbé kalẹ̀ òjìjí nǹkan yẹn ò ní dínkù mọ́ yóò kàn wá stand still ni eléyìí ni wọ́n ń pè nígbà tó rùn bẹ látàrí títí tí òjìjí yóò fi lékún sí eléyìí ni ìgbà tí wọ́n ń pè ní oòrùn yẹ ìgbà yẹn la máa ń pè run àyílà la máa ń pè run zoro so àsìkò tó rùn ń bẹ látàrí yẹn àgbọ̀rọ̀ kírun ìgbà tí oòrùn fẹ́ lọ wọ̀ táà ń rí pé oòrùn yìí ti fẹ́ wọ̀ báyìí àgbọ̀rọ̀ kírun lásìkò ìgbà yẹn náà títí dìgbà tí oòrùn èèwọ̀ náà bó la ṣe fẹ́ ṣe pẹ̀lú hadithi àti hadithi pé ìdàdákàlà àdókùnmùl masjid falayajiris hatta isoli arakatain tí ẹ̀kanu bá wọ mọ́ṣáláṣí kó mọ́ jòkó àgbà tó bá kíráka méjì tíyàn bá lọ mọ́ṣáláṣí níkanú àwọn àsìkò mẹ́ta yìí ń kọ́ eléyìí lẹ́nu àwọn àfókòlé lórí àwọn kan gbà wípé hadithi eléyìí àmọ́ gbọ́yé lábẹ́ hadithi kejì àwọn míì gbà pé hadithi kejì àmọ́ gbọ́yé lábẹ́ hadithi tí a ń tìrìtì yìí tó gbà pé hadithi eléyìí àmọ́ gbọ́yé lábẹ́ hadithi yẹn àwọn á ní hadithi tọ̀hún yẹn òun ló supersede lórí supersede eléyìí nípa wípé téèyàn kan ní bá wọ mọ́ṣáláṣí kó mọ́ kírun kó mọ́ jòkó àfìgbà tó bá tó kíráka méjì yẹn ìyẹn tó wá ṣe pé lọ́wọ́ mọ́ṣáláṣí ní àwọn àsìkò táǹsọ yìí kò ní kírun wọn ni kò bá lálùwàlá yóò jòkó náà ni ṣùgbọ́n àwọn afá kejì àwọn apá kan àwọn ní rárá téèyàn bá wọ mọ́ṣáláṣí ní àwọn àsìkò tá a sọ yẹn tánàbísọ̀ lásán ní kéèyàn mọ́ kírun exception ló jẹ́ ẹni tó ṣe pé òun ti ń bẹnu mọ́ṣáláṣí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbó ń bẹnu lé rẹ̀ òun ni hadithi tòun báwí irú àwọn nǹkan báyìí níbi tí àwọn àfa ti máa ń ṣe ìgbìyànjú ń pọ̀ ẹ̀sìn ló jẹ́ pé àtijọ́ àfa ẹ̀sìn tí ó mọ sọ̀rọ̀ ẹ̀sìn fún yàn kò ń ṣiṣẹ́ kékeré torí yẹn ní láti mọ àwọn text dẹ̀mbó là á ṣe gbọ́ àwọn text yé síra wọn ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n jù wọ́n láwọ̀ alam òun náà ni wípé anytime tá a bá wọnú mọ́ṣáláṣí kò bá jẹ́ kanú àwọn àsìkò mẹ́ta tí anábíwá muhammad sallallahu alaihi wasallam sọ̀rọ̀ ń pẹ́ tó ní ká mẹ́kìrún ní àwọn àsìkò yẹn ni tá a bá wọ mọ́ṣáláṣí ní kanú àwọn àsìkò yìí àákìrún àáyàn náfìlà araka méjì àfitá àbá ní àlùwàlá lókù bákan náà àwọn afá àtúmọ̀ sọ̀rọ̀ ń pa ẹni tó ṣe pé bóyá ó wà nù mọ́ṣáláṣí tẹ́lẹ̀ ó wá jáde bóyá ó ní kọ́ọ̀lù kan àbó ní láti lọ àtẹ́ǹsì kẹ̀kẹ́ eh, tó bá padà wọnú mọ́ṣáláṣí again ṣé yóò jòkó ní àbí yóò yànnà fìlà so eléyìí náà tó bá yẹ pé pípẹ́ ó pẹ́ díẹ̀ tí ó ṣe pé yẹn kan bọ́ta ọkàn mú nǹkan nu níta mọ́ṣáláṣí ni ìgbà tó bọ́ta níta tó bọ́ta síta mọ́ṣáláṣí bí yóò pẹ́ díẹ̀ tó bá wọnú mọ́ṣáláṣí padà lópin ìgbà tó bá ṣì lálùwàlá ọ̀rọ̀ tánẹ́ muhammad sallallahu alaihi wasallam sọ yìí náà ṣì bá wí ipe fàlàyé jẹlẹ́sì kó joko jòkó hàtà ìsọlẹ̀ raka àti àfi tó bá tó raka méjì so eléyìí náà jẹ́ nǹkan tó ṣe pé ó pàtàkì tí a ní láti ṣe àkólé kan fún nípa wípé tá a bá kan wọnú mọ́ṣáláṣí lókùngbà tá a bá ti lálùwàrá kákan mọ́ jòkó kágbìyànjú àti mú raka méjì wa, àyàfi tó bá ṣe wípé a ní àwọn ìrùn míì ta fẹ́ kí lókù bí ẹni tó ṣe pé bó ṣe wọlé ó fẹ́ kí náfílà zóòrè ni àbọ̀fẹ́ ké rákà àtàlífàjìrì nígbà tó wọnú mọ́ṣáláṣí sórú èèyàn bẹ́ẹ̀ ìtafẹ́ká àchíìvù pẹ̀lú wípé awọnú mọ́ṣáláṣí akírun òun ti àchíìvù rẹ̀ torí pé kákànmọ́ jòkó nígbàtà lálùwàlá eléyìí gẹ̀gẹ̀ ni tí a fẹ́ àchíìvù bí eléyìí so eléyìí ni ṣókí lórí àlàyé nípa hadith yìí tó ní masjid tí a kan ní bá wọn mọ́ṣálásí falaya jeles kó mọ́ jòkó hata yusọ́lì araka àtẹ́yìn àfìgbà tó bá tó kí raka méjì an zaid bin arkam rọ́dí allahu anhu kọ́ látọ̀dọ̀ zaid ọmọ arkam kọ́lọ́ ọba kó bá ayọ́nu sí ó sọ báyìí pé kúnnà na takallẹ́mù fi sọ́lá ti ó tá a bá ń kírun a máa ń bára wa sọ̀rọ̀ lórí irun àwa náà mọ̀ pé eléyìí à ń ṣe mọ́ ń ṣùgbọ́n ní ìpìlẹ̀ téèyàn bá ń kírun kò ní kó bẹni tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sọ̀rọ̀ ipe bó nìkan mẹ́ta ó rẹwà minna sahiba èyí ó máa bá ẹni tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sọ̀rọ̀ a máa ń ṣe léyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wá ìlàjẹ́ fi sọ́lá tó títí tí àyà fi wá sọ̀kalẹ̀ pé hafidu ala salawat àwọn ọ̀run tẹ́ ń kí ẹ mójútó wọn ìrun tẹ́ ń kí ẹ mójútó wọn ìmójútórun òun náà ni káàkì lásìkò rẹ̀ káàkì bó ṣe yẹ káàkì wọ́n sọ láti wústọ́ bákẹ́mẹ́ ìrun àlásàrì dáadáa torí pé ìrun àlásàrì ní ìrun tó ṣe pó pàtàkì púpọ̀ ni. Pata, anabiwa muhammad sallallahu alaihi wasallam ó ní man fatahu salatul asr ẹni tó ṣe yí pé irun àlásàrí bá bọ́ fún tó ṣe yí pé kò rí kí tásìkò tí magribu fi wọlé anabi sallallahu alaihi wasallam ní faka annama wutira ahla bí ìgbà tó ṣe pé ẹni yẹn ṣàfẹ́kù gbogbo mọ̀lẹ́bí ẹni bí ìgbà tó ṣàfẹ́kù gbogbo mọ̀lẹ́bí ẹni eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ wa lágbọ́rọ̀ níkàkún fún àmọ́ èèyàn lónìí tó ṣe pé ń torípá ń tajà torípá ń wówó torípá ń ṣe kíní àsìkò rún alásàrí ó tọ́ àníkì tó bá di pé magrib wá tó ìgbà ilẹ̀ lómi ẹ̀ṣẹ̀ máa jẹ gbogbo ẹ̀ papọ̀ adẹ̀tì rí àwọn ìsọkúsọ táwọn yìí mọ́ ń sọ wọ́n ní àkípọ̀ ní ọba lójú àmọ̀bí tí eléyìí ti wá lára àwọn inspiration ṣe ìtọ́n ní kọ́lọ́n kó ṣàánú wa ọlọ́mọba subhanahu wa ta'ala ni hafidu ala salawat àwọn ìrun yìí ẹ mójútó wọn ẹ kí wọn lásìkò tó yẹ kẹ kí wọn àwọn nǹkan tó yẹ kẹ lónú wọn ẹ lò ó àwọn nǹkan tó bi ìrun yìí ẹ mójútó subhanahu wa ta'ala wa salati alwusta bákan náà ìrun wa qumu qanitin ẹ̀dẹ̀ dìde ẹ kíhun fún ọlọ́wọ́n ọba kọ́ni tí lẹ́ni tó ṣe wípé ó pa lọ́lọ́ tí ó mọ sọ tí ó ní ṣe pẹ̀lú òun ló fa tó fi jẹ́ pé anábíwá muhammad sallallahu alaihi wasallam sallam ó kọ eléyìí fún àwọn èèyàn gẹ́gẹ́ bí zebin arkom bó ṣe sọ ó láwọn mọ́ ń bára àwọn sọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tí àyà yìí sọ kalẹ̀ ó di pé wọ́n pa àwọn láṣẹ umirna bi sukut wanuhina anil kalam wọ́n pa wá láṣẹ wípé tá a bá ń kírun ká dákẹ́ rọ́rọ́ yàtọ̀ fún pàǹkà kéwù àǹkà alukur'an à ń ṣe àwọn ìrántí ọlọ́run ọba ṣùgbọ́n pàǹbára wa sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé wọ́n pa wá láṣẹ pé ká dákẹ́ wanuhina wọ́n kọ̀ fún wa ká máa sọ̀rọ̀ wọ́n kọ̀ fún wa ká máa sọ̀rọ̀ so ló fà tó jẹ́ pé àwọn sàábé ní oríranran náà àwọn náà gbọ́rọ̀ wá lọ́dọ̀ anẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni wọ́n rìpọ́ọ̀tù ìṣe sí anẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam lórí ká máa sọ̀rọ̀ lórí irun lára wọn òun náà ni abdullahi bin masoud radiyallahu anhu abdullahi bin masoud ó ní ìgbà tí àwọn lọ sí ethiopia torí pé ńgbà tí ilẹ̀ fún báwọn mùsùlùmí ní ìgboro mọ́kà tí àwọn kẹfẹ́rí ni wọ́n lára tán fìyà jẹ wọ́n bẹ́ẹ̀ ni nǹkan wọn kéré púpọ̀ anábíwá muhammad sallá asámiyọ̀nda fún wọn kan lọ sí ìlú ethiopia torí pé ẹni tó ń bẹ ní ìlú ethiopia ní ọba tó ṣe pé ó jẹ́ kírísítẹ́nì ni ó lè jẹni tó ṣe pé àmọ́ gbọ́ òdodo àwọn sàábé wọn lọ síbẹ̀ tó ṣe kó dẹ̀ wẹ́kọ̀ mu wọn dáadáa ó dẹ́ bèrè kí ni mẹ́sẹ̀jì tẹ́ ní wọ́n sọ̀rọ̀ pa mẹ́sẹ̀jì anábíwá muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ fún ọba ilẹ̀ gba islam torí pé ó rí i pé n tí anábíwá muhammad sallallahu alaihi wasallam tó mú wá àti n tí anábí isa alaihissalatu wasalam tó mú wá nkẹkẹ náà ni continuation n tí anábí isa alaihissalatu wasalam tó mú wá òun náà ni n tí anábíwá muhammad sallallahu alaihi wasallam wáyé ọba ìgbà islam kí la fẹ́ ló bèrè yìí ó ní pé sàábẹ́ yìí ó wá ní síwájú káwọn tó lọ sí ethiopia ní táwọn mọ̀ ni pé àwọn máa ń sálámà sí anabi muhammad sallallahu alaihi wasallam tó máa ń kírun lọ́wọ́ yóò dẹ̀ dáhùn sálámà wọn àwọn ó sálámà sí yóò dáhùn sálámà àwọn tó bá ń kírun yóò sọ ọ́ jáde pé wa alaikum salam wa rahmatullah ṣùgbọ́n gbà tó di pé àwọn lọ ethiopia táwọn padà dé ó di pé àwọn sálámọ̀ sí anábíwá muhammad sallallahu alaihi wasallam tó ń kírun lọ́wọ́ anábíwá sallallahu alaihi ò dáhùn lóhùn ìgbà tó para tó parí irun rẹ̀ ló ẹ̀ṣẹ̀ wá dáhùn anábíwá muhammad sallallahu alaihi wasallam wa ni inna la yuhdithu fi amrihi ma yasha wa inna mimma ahdatha alla takallamu fi salah anábí muhammad sallallahu alaihi wasallam ni ẹ̀yin èèyàn ọlọ́run ọba máa gbé n tó bá wù ú kalẹ̀ n tó bá ń bẹ nínú èròǹgbà rẹ̀ láti paláṣẹ òun lọ́lọ́run ọba máa paláṣẹ lára àwọn àṣẹ tí ọlọ́run ọba pánsì yín òun náà ni allah takalamu fi sọlá ẹ gbọ́dọ̀ máa sọ̀rọ̀ tó ṣe pé kò ní í ṣe pẹ̀lú òun nígbà tẹ́ ẹ bá ń kírun ó tún sọ pé anábẹ́ wa muhammad sallallahu alaihi wa so lára àwọn nǹkan tí anábíwa muhammad sallallahu alaihi wasallam tó kọ̀rẹ́tì fún àwọn sahaba rẹ̀dùwàlá alayhim gẹ́gẹ́ bí abdullahi bin masoud rọ̀dàláwà alìbòye sọ ìgbà tí ọlọ́wọ́ bá sọ ayàwó kúmùlélá ìkọ̀ọ̀nì tí ń tó sọ kalẹ̀ so lábi sọ pé kò sí nǹkan táwọn awó pa ń ṣe lónìí táwọn sàábé tí wọ́n ti ṣe àbí tí wọ́n kó sí ṣùgbọ́n ẹ̀kọ́ ẹ̀sìn tí wọ́n ń gbà ló ń chẹ́ǹjì ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn náà kó sí kò sẹ́ni tí ó sọ yí pé òun áìláńdì ìmọ̀ ẹ̀sìn lòun òun ti mọ gbogbo ìmọ̀ ẹ̀sìn tán rárá ṣùgbọ́n ìta gbọ́dọ̀ prepare mi ara wa fún òun náà ni pé lópin ìgbà tá a bá ti ń gbọ́ òdodo tá ń gbọ́ àwọn nǹkan tuntun nú ẹ̀sìn pẹ̀lú ẹ̀rí rẹ̀ ní tó pẹ́ ni tó jẹ́ mùsùlùmí lé òun náà ni kó mọ tẹ̀lé àwọn nǹkan wọ̀nyẹn ṣùgbọ́n ká máa ṣorí kúkú gbókè bá ṣe bá bàbá wa tí wọ́n ń ṣe é ní bá dẹ̀ ṣe máa bá a lọ ní eléyìí ó jìnà tefetefe sí ẹ̀sìn anabi muhammad sallallahu alaihi wa sallam ló fi jẹ́ pé alimamu malik rahimahullahu ta'ala wọn sábà ma sọ̀rọ̀ kan wọ́n ni ma mi na ilà rọ́dùn wa mardudun alayhi àwa tápẹ́ra wa láàfá kò séyàn kan nú wa tó ṣe pé gbogbo nǹkan ló mọ̀ tán yóò gbá nǹkan táwọn míì bá sọ dànù àwọn èèyàn ó gbá nǹkan tóun náà bá sọ dànù ilà sọ́hìbá adalkọ́bù àfẹni tó ń bẹ́nu sàárè yìí ó ń tọ́ka sí anábíwá muhammad sallallahu alaihi wasallam pé ọ̀rọ̀ tánàbí bá sọ òun ni tó jẹ́ fáínà nínú ọ̀rọ̀ ẹ̀sìn yìí ṣùgbọ́n àfáà kan rò pé bí mo ṣe rí ó yẹ ká lè ṣe nǹkan báyìí àfáà mi náà lè rò pé bí mi ṣe rí ó yẹ ká lè ṣe nǹkan báyìí nítẹ́lẹ̀ yìí rò kò ń ṣe evidence lórí eléyìí nítẹ́lẹ̀ yìí rò kò ń ṣe evidence lórí eléyìí ọ̀rọ̀ ẹni tó jẹ́ evidence náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba àti ọ̀rọ̀ òjíṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam bákanáà èyí tí ẹnu àwọn sàhábàrà jẹ́wọ́n láàrín tẹnu wọ́n bá kò lè lórí eléyìí ni ẹ̀sìn wa ṣùgbọ́n pé bàbá tèmi ṣe mọ́ ṣe lélẹ́yìí ọlọ́run ọbọ̀ òran bàbá èèyàn kan kò ràn gẹ́gẹ́ bí òjìṣẹ́ ọlọ́run bí ìyá tèmi ṣe mọ́ ṣe ní ọlọ́run ọbọ̀ ògbéyè èèyàn kan kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tá tẹ̀lé ẹni tó jí òṣìṣẹ́ ọlọ́run ọba òun náà ni muhammadu sallallahu alayhi wa sallam lára àwọn sàábé tó ṣe pé rúṣẹ̀lẹ̀ báyìí tún ṣẹlẹ̀ sí ọ̀hun náà ni sàábé tí a mọ̀ sí suhaib gẹ́gbó ṣe ń bẹ̀rẹ̀ sọ́nà abidawood ọ̀hun náà ni òun sálámà sí òjíṣẹ́ ọlọ́wọ́ bá muhammad sallallahu alaihi wasallam nígbà tó ń kírun lọ́wọ́ irú ẹ̀ náà ṣẹlẹ̀ sí jábì rọ̀jàláwà ánú gẹ́bọ́nà ṣe ń bẹnu sọ́nà eh, abidáwùd tó ṣe pé òun náà sálámà sí anábíwá muhammad sallá asálám nígbà tó ń kírun ó lóun sálámà bí ẹ̀mẹ́ta anábíwá muhammad sallá asálám ó kàn ń fi ìtọ́ka ló fi ń dáhùn lóhun eléyìí làwọn afáàfi sọ wípé ẹni tó bá ń kírun lọ́ọ́ ìjà tiẹ̀ dòdá àbá sálámà sí yìí ló fi dájú ṣùgbọ́n tá a bá sálámà sẹni tó ń kírun lọ́wọ́ ìkànnù méjì ni síra kó fi ìtọ́ka dáhùn àbí kí ó mọ́ dáhùn bánàbí muhammad sallallahu alaihi wasallam bí ó ṣe dábí masoud rọ̀dọ̀láwò lóhun ní àfìgbà tó ṣe pé ó parí irun so a lè má dáhùn a lè lè dáhùn pẹ̀lú ìtọ́ka ṣùgbọ́n ká dáhùn ipe wa alaikum salam wa rahmatullah eléyìí wọ́n máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí abdullahi bin masoud rọjọláwọ anhu bó ṣe sọ kò ń ṣe pé sálámà nìkan kódà àwọn èèyàn tún máa ń bára wọn sọ̀rọ̀ tí wọ́n máa sọ̀rọ̀ ayé nígbà tó bá ń kírun lọ́wọ́ ṣùgbọ́n nígbà tí ẹ̀rí bá ti dé agbọ̀rọ̀ jùlẹ̀ ni lára àwọn àǹfààní tá a rí inú hadithi òun náà ni ta tọ́ka sílẹ̀ kan pé kò sẹ́ni tó mọ nǹkan tán ní táwọn sàábé kan mọ̀ síwájú káwọn tó travel lọ sí ethiopia òun ni táwọn fi ń ṣiṣẹ́ nígbàtán dé padà ṣùgbọ́n àwọn kan náà wà ń lé pẹ̀lú anabi muhammad sallallahu alaihi wasallam àwọn èèyàn ti máa ń pọ̀ òfin yẹn so àwọn tí wọ́n máa ń pa rẹ̀ àwọn lè ti ṣe àmọye nǹkan ẹlòmíì gan ó lè jẹ́ pébi tó ń kú sí nìyẹn tó yẹ pébi tán travel lọ ló kú sí ká ní ẹlòmíì nu wọn kò wálé mọ́ ó lè jẹ́ pé nǹkan tí ó mọ sọ tí ó sọ pé àkóso tó burú bẹ̀ ní islam so ló fọ́ tó fi jẹ́ pé tabarọrọ ane muhammad sallallahu alaihi wa sallam tó clear a ní fi ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ fún ọ̀rọ̀ àfa kan bó bá tilẹ̀ òkè nìyẹn kó kàǹkà tó alimami shafi rahimahullahu ta'ala ó ní ajma al-muslimuna ala anna man istabanat lahu sunnatun an rasulillahi sallallahu alaihi wa sallam falaysa lahu an yada'a li ahad min al-bashar ó ní ẹnu àwọn mùsùlùmí kò lórí pé gbogbo ẹni tí ìlànà ànábì kan bá hàn sí pé ntánàbì sọ lórí ọ̀rọ̀ yìí ni àbí n tó ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí ni kó tọ́ fún yàn kankan kó gbé ọ̀rọ̀ ẹ̀jù sílẹ̀ kó wá lóun fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ téèyàn kan lásán lásán sọ èèyàn kan lásán lásán òun náà ni gbogbo ẹni tó bá jẹ́ èèyàn tí ó kì í ṣe pé ọlọ́run ọba ó ṣàlẹ́ṣà pẹ̀lú kó gbéṣẹ́ fún so ẹnu àwọn àfẹ́ẹ̀sì kò lórí eléyìí ṣùgbọ́n látara blind following àti ìtẹ̀lé àfáà ní tẹ̀lé gọ́ọ̀gọ́ òun ló mú ẹnu àwa mùsùlùmọ́ kò lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ẹlòmí àgbé mi ó ṣe ṣe ti tèmi bí àfáà mi ṣe ṣe ni táfáà mi bá wọná kémi náà wọná pẹ̀lú ẹ tó bá ṣe pé ọ̀nà yìí ni ọ̀nà tí èyí fi wọná ni rárá àwọn àyà pọ́nú alkọ̀rán jantirẹrẹ tó ń sọ fún wa ìtẹ̀lé ìlànà anabi muhammad sallallahu alayhi wa sallam so eléyìí sọ fún wa pa àgbọ̀dọ̀ mọ sọ̀rọ̀ rárá nígbà tí a bá ń kírun àgbọ̀rọ̀ sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé nam àwọn àkàrù tá a bá ń ṣe lórí irun kò ń ṣọ̀rọ̀ ayé nìyí subhanallah alhamdulillah allahu akbar la ilaha illallah eléyìí ìrántí ọlọ́run ọba eléyìí kò ń ṣọ̀rọ̀ ayé ṣùgbọ́n ọ̀rọ̀ ayé kásálámà síyàn eléyìí ọ̀rọ̀ ayé ni lẹ́yìn èyí tá a máa ń ṣe fún anábíwá muhammad sallallahu alaihi tá a bá ń ṣe tashahud lọ́wọ́ ṣùgbọ́n kálá ń sálámà síyàn kan lórí irun ẹni káwá dáhùn sálámà yẹn padà eléyìí ti bọ́ sí abẹ́ ọ̀rọ̀ ayé àbí àti ẹ̀ ń béèrè nǹkan lọ́wọ́ èèyàn lórí irun òun ló fà tó fi jẹ́ pé muawiya bin al-hakam ìkan lára àwọn sàábì anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ta ti sọ̀tọ̀ rẹ̀ láìmọ̀ ìgbà náà tó ṣe pé sàábẹ́ yìí wọ́n ń kírun ni adẹ̀mẹ̀ kọ́tànàbí fi kọ́ wa ipe tẹ́yìn bá sín tẹ́nìyàn bá ṣe alhamdulillah anábíwa muhammad sallallahu alaihi wasallam káwa sọ fún pé yarhamukallah òun a rí pé ẹ̀kọ́ tó general ni na sábẹ́ yìí ni wọ́n wá ń kírun nu mọ́ṣáláṣí èèyàn kan wá sí ẹni yẹn ṣe alhamdulillah alhamdulillah zikru ni ìrántí ọlọ́wọ́ bá ni tó ṣe pé kò sí nǹkan tó burú ń bẹ́ tá bá ń kírun lọ́wọ́ ń sin tá a bá sin kò sí nǹkan tó ní ká mọ́ alhamdulillah torí pé alhamdulillah ìta ṣe ìrántí ọlọ́wọ́ ọba lòun sàábé kejì tá a mọ̀ sí muawiya ibn al-hakam òun ti gbọ́ general text yẹn yé pé téèyàn bá sín ká ṣe tó nìyẹn bá ṣe alhamdulilayi ká ṣe yẹ̀rọ̀hámùkàlá fún òun bá ṣe yẹ̀rọ̀hámùkàlá gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tó ń ti kọ́ táwọn sàábé yòókù náà dẹ̀ kọ́ ṣùgbọ́n àwọn sàábé yòókù ní ẹ̀kọ́ míì tó ń wò ní òun náà ni wípé tá a bá ń bẹ lórí ìrun o nǹkan tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ èèyàn à ní òun bá sọ yẹ̀rẹ̀hámùkàlá yẹ̀rẹ̀hámùkàlá adẹ̀ ń ṣàdúwà fún yẹn ni bí ìgbà tá ń sálámà sí yẹn náà ni ìyún ọ̀rọ̀ ayé ni ó ti di ọ̀rọ̀ èèyàn sí èèyàn alhamdulillah ọ̀rọ̀ sọ́lọ́wọ́ba ni yíò subhanallah alhamdulillah allahu akbar láìláìlá eléyìí zikuru nìyẹn láàrin wa àtọ́lọ́wọ́ba nu ṣùgbọ́n yẹ̀rẹ̀hámùkàlá ó ti involve third party kí ọlọ́wọ́ba kó bá ń ké ọ ó ti di pa bẹ́ni kẹta sọ̀rọ̀ so sábẹ́ yìí òun lo ohun tó gbọ́yé tó jẹ́ general text ipa pé téèyàn bá sín tó ṣe alhamdulillah ìwọ sọ fún pé in tó mọ̀ mọ́nu ṣùgbọ́n wọn sábẹ́ yòókù ti mọ̀ wípé ń o gbọ́dọ̀ sọ̀rọ̀ ayé àbí ọ̀rọ̀ tó involve third person o gbọ́dọ̀ sọ ńgbà tó so ńgbà tó ń sọ yìí pé yarhamukallah àwọn èèyàn ó wá rí pé ojú wá sọ́nà ọ̀dọ̀ òun ní náà bá sọ ni pé a ah, kí ni pọ́blẹ́mù yìí gan torí pé òun ò mọ̀pọ̀ ní ká lórí irun ní kí ni pọ́blẹ́mù yìí gbogbo iná wá ń wò mí àwọn sábẹ́ rí pé ó ti tún sọ̀rọ̀ kọ́rọ̀ tó sọ káwọn bá ń fọwọ́ gba ìtàn wọn pé a ah, dákẹ́ torí pé àwọn mọ̀pá àwọn so kí ni ẹ̀ gan ìgbà tán parí ó a ah, ó ṣe wáyé pé ẹbẹ́ dójúlé mi nìkan wáyé anábíwá muhammad sallallahu alaihi wasallam ó wá pé sábẹ́ yìí lára nǹkan tó fi ròyìn anábíwá muhammad sallallahu alaihi wasallam òun náà ni pé mara ó ní mi rí before anabi mi rí lẹ́yìn ikú anabi náà ẹni tó mọ̀ yàn kọ́ bí anabi muhammad sallallahu alaihi wasallam

tó bá ti di pé ń kí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ èèyàn ọ̀rọ̀ láàrin ìwà àtẹnìkẹta yọkúrò ń bẹ́ àbẹ́nìkejì rẹ yọkúrò ń bẹ́ láàrin ìwà tọ́lọ́wọ́ bá ní láyẹ̀sùlù fi aṣọ mi kalami nas inama iya tasbihu wa tekbiru wa kiratul ẹ̀kọ́ tó ń bẹ́ẹ̀ òun náà ni fún gbogbo ẹni tó ń pèpè náà kákọ́ṣe lára nẹ́bọ̀wá muhammad sallallahu alaihi wasallam ká má lè kókó máwọn èèyàn àwọn èèyàn oríṣiríṣi ló ń bẹ ẹlòmíì kò mọ dò kò mọ kankan àfi kó rọ̀ fún mistake tó kó sí owó ọ̀rọ̀ pàkíyèsí ẹ̀ sí ni torí pé kí ni tó wá ń wo pé wọ́n mọ̀ lónìí kàdálíkẹ kúntùmí kọbùl fàmánàláhù àlékù fàtàbáyánu ọlọ́run nígbà kan ni wọ́n ó fatabayanu ọlọ́run ni ẹ wo dáadáa ẹ farabalẹ̀ ẹni tí yẹn lè sọ kún un fẹ́ lè mọ́ òun lẹni tó ṣe pé ó ti gbódodo láì mọ iye ìgbà ṣùgbọ́n ṣorí kunkun ó ń ṣagídí pé bí mo ṣe máa ṣe tèmi lélẹ́yìí ṣùgbọ́n ni tí ó mọ̀ nǹkan nìyí tó ipé tó bá rẹ̀ mọ̀ yóò gbòdodo tá a bá rí kókó sí mistake kan bó ti léwu kí mistake yẹn kàǹkà tó káwo ọ̀nà wo la fi correct ẹni so ní anábíwá muhammad sallallahu alaihi wa farabalẹ̀ correct òun ni. Sokoro jẹ́ pé ẹni tí ó kó sí mistake ó lè jẹ́ pé àfá ńláńlá lòun náà ó lè jẹ́ pé ẹni tí ó pàkíyèsí ẹ̀ sí ẹni tí ó nímọ̀ tó ni ó pàkíyèsí ẹ̀ sí yóò àmọ́ sọ fún ìyẹn pé wọ́lá ibi ó máa ṣe po pàkíyèsí mi sí wọ́lá èmi ìkàkíní ìrí wọ́lá èmi ìmọ̀ ń pẹ́ rí bẹ́ẹ̀ ni ẹ̀rí ni ó ti ń bẹ nú mọ̀ tipẹ́tipẹ́ bó ṣe yẹ kí àwa mùsùlùmí káyíra wa nìyí kájẹni tí ó máa nífi ara wa tí ó máa kẹ́ra wa tí ó máa ṣàánú ara wa gẹ́gẹ́ bí ọlọ́run bá subhana wa ta'ala bó ṣe ròyìn wa so kí la fẹ́ ló ń bi eléyìí òun ni pé sàábé yìí òun ò mọ̀ wípé kò dáa ká sọ̀rọ̀ lórí irun ṣùgbọ́n mọ ìdájọ́ wípé téèyàn bá sín tó bá ṣe alhamdulillah kí aṣọ yarhamukallah fún ọrọ̀ ẹ̀sìn a máa mọ àwọn nǹkan wo làágbọ́jọ gbọ́yé papọ̀ ìmú apá kan ẹ̀sìn àbí ká mú apá kan àwọn ayal quran ìmú apá kan nìkan ká fi ìkejì lẹ̀ ó ń lára àwọn nǹkan tó ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí gbogbo àwọn tó ṣe pé wọ́n ń dalẹ̀ rú tán ba nǹkan jẹ́ tán bọ́ǹbù àwọn èèyàn tẹ́bá ní kó mẹ́rin wá yóò lọ mú bí kan wá ṣùgbọ́n kò mọ̀ wípé n tó ń mú wá yẹn ní àwọn nǹkan tó ṣàlàyé rẹ̀ wà níbo mi ní alukur'an kò mọ̀ pé n tó ń mú wá ní ọ̀rọ̀ anẹ́mísọ̀ lásán ní àwọn nǹkan míì tó ṣàlàyé ń bẹ́ so yóò wá jẹ́ pé aburú tí wọ́n máa ṣe fún ẹ̀sìn ni yóò ju àǹfààní táwọn èèyàn ó rí lára tí wọ́n rí lára wa lọ wọ́n ba ìsìláàmù jẹ́ wọ́n jẹ́ káwọn èèyàn mọ́ sọ́kúsọ́ pa ìsìláàmù tó ló jẹ́ pé ìmọ̀ ẹ̀sìn níta máa ń kọ́ ni kò ń ṣe nǹkan tá a máa ń fi ọgbọ́n orí gbé kò ń ṣe nǹkan tá a máa sọ yí pé òkè a ẹ̀mí náà tí wọ́n ti bí mi sínú ìsìláàmù ó ti lé 60 years nísìn kò sí nǹkan tó burú bí pé èyàn pọ́ ọmọ 70 years old ó pé ọmọ 80 years old ìgbà tọ́lọ́n bá fi mọ̀nà kó lọ kọ́mọ̀ ń pẹ́ ẹ̀sìn ẹ̀mẹ̀ ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn ó ń ṣe ìmọ̀ tó ní pẹ̀lú wípé àwọn òbí méjèèjì mùsùlùmí ni wọ́n ẹlòmí òbí rẹ̀ lè jẹ́ kéfèrí ṣùgbọ́n yóò dìbò time láti kọ́ńpa ẹ̀sìn islam yìí tí ó dẹ̀ mọ́ ju ẹni tó ṣe pé àwọn òbí rẹ̀ méjèèjì mùsùlùmí yóò mọ́ jùlọ so eléyìí ó jẹ́ nǹkan tó pàtàkì so tá a bá ń kírun à ń sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé ń bẹ́ ìyẹn lè wá béèrè yìí pé ok tá bá ń kírun kí ni ká ṣe ń gbà tá bá rí nǹkan tó yẹ ká fi sọ̀rọ̀ ayé anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní ẹni tó bá rí nǹkan kan tó ṣe pé ó kọ́lá attention sí pé ká correct nǹkan ká fi sọ̀rọ̀ anabi sallallahu alaihi wa sallam ní falyusabbih kó ṣe subhanallah ilé yóò fi correct ẹni tó ṣe pé bóyá ń kírun bóyá ìmáàmù ń lídìí wọn nínú ìmáàmù wá ṣe mistake èyí tẹ́ sọ fún wọn pé ẹ ti ṣe mistake o tó tó bá ṣe subhanallah ìmáàmù mọ̀ pé nǹkan kan ti wrong ṣùgbọ́n a tún lè bèrè tó wá ṣe pé obìnrin ni ẹnìyàn náà ṣe subhanallah ló wọ́n sọ anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ni atẹ́sífìk lóbi yóò ṣe òun náà ni pé yóò mú àtẹ́lẹwọ́ rẹ̀ báyìí yóò fi gba eléyìí báyìí ó ṣe pé yóò pàtẹ́wọ́ yóò mú eléyìí yóò fi gba eléyìí eléyìí ló ń sọ wípé kí ni mistake ti wà ń bi irun táǹkì níbi kí ká mọ́ sọ̀rọ̀ bó ṣe pàtàkì dé níbi irun ọ̀rọ̀ tí ó bá kí ní ṣe pẹ̀lú zikru tí ò ní ṣe pẹ̀lú pé láàrin àwọn àtọ́lọ́n tó bá ti involve third person ní ibi tó pàtàkì dé pé ká mọ́ sọ̀rọ̀ so in tá a ṣe òun náà ni subhanallah láti lè fi pàkíyèsí ìmọ́mù tó ṣe mistake àbí kí obìnrin kó mú àtẹ́lẹwọ́ rẹ̀ kó fi gbá àtẹ́lẹwọ́ ẹ̀yìn àtẹ́lẹwọ́ kejì láti lè fi pàkíyèsí pé mistake ti ń bẹ ṣùgbọ́n gbà mí a mọ́ ẹbẹ tó ṣe pé tí wọ́n bá ṣe subhanallah Imamu ò mọ mistake tó ń ṣe òun gan fúnra wà confused ìjọ lẹ́tọ̀ wípé káti ẹ̀ wá sọ wípé rákà ka lẹ́ ń gùn lọ ń ṣe lọ yìí o àbí kí a sọ wípé nǹkan báyìí báyìí báyìí mọ̀lẹ́ ti gbéjù sílẹ̀ torí pé subhanallah ọ̀ràn mọ́ eléyìí ẹnu àwọn àfókò lórí ẹ ọgọ̀rọ̀ àwọn àfáà ní pín tó bá fi lè mú sọrú ẹ̀ ipe ohun ẹ ti bàjẹ́ tó bá fi lè mú sọ ń lọ yìí ọ̀gọ̀rọ̀ ní kí ni irun ẹ ti bàjẹ́ àwọn kanú àwọn àfá ní ìtò kọ́mọ̀ lọ́dọ̀ àwọn màlìkí àtàwọn apá nínú àwọn hanabila ipe kò sí nǹkan tó burú ń pé kó fẹ́kọ̀ọ́ kú fẹnu sọ mistake tó kò sí ńgbà tí subhanallah ò bá ràn torí pé ọ̀rọ̀ tó sọ yẹn ni ó fi tún ìrun ṣe ni eléyìí ọ̀rọ̀ tí àwọn afá discourse tó gùn ni ṣùgbọ́n yìí tẹ̀wọ̀n jùlọ wọ́n láwọ̀ alam òní pé tí necessity bá wá wípé kápákíyèsí ìmáàmù pẹ̀lú ọ̀rọ̀ ayé that is ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ wa ká fi pàkíyèsí ẹ̀ sí pé mistake báyìí báyìí ni tí ó ṣe a lè ṣe é lára àwọn kata ti kà sẹ́yìn òní arákùnrin tá a mọ̀ sí lórí ẹ̀dẹ́ yìí àtàwọn sọ̀hábà rẹ̀ wọ́n láàrin bàtà ní lásán tó kí ráka méjì tó sálámà táwọn kan rò àwọn ti parí òun ni kálukú wọn wọn túká àwọn kan sì dúró mọ́ṣáláṣí pé ah, rákà méjì wà lákì kí zúrí adé tó lọ bá nẹ́bí wa muhammad sallallahu alaihi pé ilé òjíṣẹ́ ọlọ́wọ́ bá àkùsíra ti sọ́lá ṣé wọ́n ti dírun kùsíra ká méjì ní amnesty tàbó gbàgbé so ọ̀rọ̀ yẹn ni àkùsíra ti sọ́lá amnesty tà ṣé kí wọ́n ti dírun kùsíra ká méjì ní àbó gbàgbé ọ̀rọ̀ ayé ni that is kò ń ṣe zikiru ọlọ́wọ́ bá nìyí kò ń ṣe subhanallah nìyẹn kò ń ṣe alhamdulillah kò ń ṣe aláwọ̀ akbar ṣùgbọ́n kí ìgbà tó padà confam lọ́dọ̀ àwọn yòókù tán ní bẹ́ẹ̀ ni rákà méjì lẹ́kí àwọn náà ti sọ̀rọ̀ so anẹ́bùsọ̀ lásán padà sínú mọ́ṣáláṣí ni ó lọ kí rákà méjì tó kù ó wá ṣe sùjúdù sáwí lẹ́yìn ìgbà tó sálámà eléyìí lára àwọn nǹkan tí àwọn àfáà tí wọ́n ní tó bá di wípé kò sọ́nà àbáyọ àfi kó sọ̀rọ̀ pé tó bá sọ̀rọ̀ kò bá jẹ́ lára nǹkan táwọn lónìí ṣùgbọ́n àwọn tán ló bá jẹ́ àwọn ní àwọn àlàyé kan tí wọ́n mú wá lórí eléyìí so tó ṣe pé torí àsìkò ànílè sọ ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n jùlọ òun ni pé ẹni tá a bá rí pé kó sí mistake lórí irun tó ń lìdí wa nínú lápèjúwe subhanallah òun la fi correct ẹ̀ àfi tó bá ṣe pé ńgbà tá a sọ subhanallah tá a sọ tí ó gbọ́ tí ó understanding tó ń ṣẹlẹ̀ àwa fẹ̀kẹ̀ kúkú dárúkọ in tó ṣe fún un níyí tó tẹ̀wọ̀n jù wọ́n alam òun ni pé irun wa ò bàjẹ́ ṣùgbọ́n tó bá yàtọ̀ sí àwọn nǹkan wọ̀nyí tó ṣe pé ọ̀rọ̀ tá a mọ̀ọ́mọ̀ sọ kó mọ́ lọ jọ́rọ̀ àǹfààní irun ẹni tó bá fi lè ṣe irun ẹ ti bàjẹ́ ẹni tó bá fi lè sọ̀rọ̀ ní titi àìmọ̀kan irun rẹ̀ ò bàjẹ́ torí pé anábíwá muhammad sallallahu alaihi wasallam kò sọ pé muhammad ibn al-hakam irun rẹ̀ bàjẹ́ torí pé ó sọ ní ti àìmọ̀kan ni bẹ́ẹ̀ ni tó bá sọ ní ti ìgbàgbé náà ní iye tó tẹ̀wọ̀n ò ní pé irun rẹ̀ ò bàjẹ́ ó ti gbàgbé pé òun bẹ lórí irun ó lọ sọ̀rọ̀ jáde irú èèyàn bẹ́ẹ̀ yìí tó tẹ̀wọ̀n òun náà ni pé irun rẹ̀ ò bàjẹ́ so gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó yẹ kí a ní àgbọ̀yé ń pa rẹ̀ ní abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ètí abára sọ yìí náà kọlọ̀ bá kojú kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa wa sallallahu ala nabiyina muhammadin wa ali wa sahbihi ajma'in subhanaka la umar bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk kí a bá wà irun nǹkan á kú láti nígbà tá à ń kú lọ́wọ́ kan pé fẹ́ lọ kọ́ kọ́nà ní àbúfẹ́ ìlúfẹ́ ìlúfẹ́ ìjọba nam tí a bá ń kírun lọ́wọ́ bá collapse kí ni nǹkan tí a ṣe situation bẹ́ẹ̀ ọ̀ràn èèyàn ni pé ká come to his aid ní láti wá rescue èèyàn bẹ́ẹ̀ so is tó lè ṣẹlẹ̀ ni pé àwọn tán come to his aid ní kírun tí wọ́n bàjẹ́ is tó lè ṣẹlẹ̀ nìyẹn so tó bá ṣe pé ó ń ṣe pé ó ní di pé àwọn ẹ̀ṣẹ̀ kúrò ní mọ́ṣálásí lọ jìnà ìrùn wọ́n lè mọ́ bàjẹ́ anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní ta báńkìnù lọ́wọ́ tẹ bá rí ejò àti àkékè anábí sallallahu alaihi wasallam ní ẹ lọ pa ẹ kọ̀ntínú ìrùn yìí so tó bá ṣe pé èèyàn ṣubú ń sin asáré gbé dìde ìyí oníká mọ́ padà síbi ìrùn táǹkì a lè kọ̀ntínú ṣùgbọ́n tó bá ṣe pé wàrántí pé wọ́n gbé yẹn bẹ́ẹ̀ kúrò ní mọ́ṣálásí wọ́n mọ̀ gbé káàkiri láti lọ tọ́jú ẹ̀ ayẹ́sìn tó máa ṣẹlẹ̀ náà ni pé àwọn tí wọ́n wà involved àwọn ó tún irun wọn kí so wallahu alam. now eh, tí a bá ń ìròyìn gbọ́ ní tí a bá ti wà lórí ìjọba a bá ti wà lórí kíbla tó kàn bá tẹ̀ ní ọwọ́ màbọ̀ owó ti wà a bá ti kúrò ní kíbla yẹn àti jọ́ọ̀tì bẹ́ẹ̀ tí kò tá máa para síbẹ̀ ibi a máa bẹ̀rẹ̀ orí ẹni. náà tí necessity wá wà rántí pé ká change ká tọ́nu ojú kúrò kíbla tí necessity bá wà rántí ẹ̀ èyí tó tẹ̀wọ̀n náà ni pé kò bàrùn wa jẹ́ tí necessity bá wà rántí because anábíwá muhammad sallallahu alaihi wasallam ìgbà tó kúrò ní orí irun tó sálámà ó ti ṣe kíní ó ti gbójú kúrò ní kébùlá ni so wọ́n dẹ̀ lọ mọ́ lórí irun wọn wọ́n continue rẹ̀ ni so wọ́n ní irun yẹn bàjẹ́ so tí necessity bá wà rántí pé bóyá àátọ́nù kúrò ní kébùlá ìgbà míì ó lè jẹ́ nǹkan tí wọn ó fojú fóni so tí ó ń ṣe nǹkan tí a lè kòkò lé lórí so òun ló fa lára àwọn sọ̀hábàrà tó ńlá àlẹ́yìn abu barza ìjọ kan ó ń kírun rankumi rẹ̀ ó rẹ̀ pé rankumi yẹn wá já ó wá lé rankumi yẹn ìkánú àwọn tí wọ́n lágbọ́ yẹ́sìn tán pán lágbọ́ yẹ́sìn ẹwọ́ sàábí ànábì tó ń lé rankumi ni tó ń kírun lọ ẹlẹ́yìn ò mọ̀ síríọ́sì ó wá sọ fún wọn ipé báyìí báyìí ni tí òjíṣẹ́ ọlọ́run ọba sọ so nípa pé nǹkan èèyàn kò ń ṣe nǹkan tí a fi jáfara bí nǹkan tí so tí necessity bá wà rántí pé kéèyàn tọ́nù kúrò ní kíbla ìgbàtà nípa aláàsán sọ yìí pé kápá kéèké kápá kìíní kò fi mọ́jẹ̀mú kún ọ̀gbọ̀rọ̀ tọ́nù kúrò ní kíbla kò fi mọ́jẹ̀mú yẹ sí ṣùgbọ́n ìpìlẹ̀ òun ni pé ta bá máa kírun agbọ̀rọ̀ fèsì kébìlà so wọ́n láwàá alẹ́ alhamdulillah salatu wasu rasulullah ẹni tó ṣe yí pé wọ́n kírun lọ́wọ́ tí imam waka muhammad rasulullah ṣe wọ́n lè sọ sallallahu alaihi wasallam ààrí ẹ̀rí páwọn sọ̀hábà ma ń sọ ṣùgbọ́n tí yóò bá ti ẹ̀ sọ bí a yóò sọ jẹ́jẹ́ kò ní jẹ́ nǹkan tí ó sọ jákè torí pé kò sí ẹ̀rí kan páwọn sọ̀hábà ma ń sọ ni general text tánìm sallallahu alaihi wasallam sọ yí pé albakhilu man dhukirtu indahu wa ẹni tó ṣe gbogbo orúkọ mi tí ó wá ṣe àsàlátù fún mi àwọn onírú èèyàn bẹ́ẹ̀ tàbá fẹ́ implement yẹ nípa pé mo gbọ́tán sọ muhammadu rasulullah lórí irun ní so ma ṣe sọ́lọ́lá asálàm so irú èèyàn bẹ́ẹ̀ tó bá sọ jẹ́jẹ́ ọ ṣe lè ṣe kíni a lè fi ojú forú yẹn pàtàkì lọ́lọ́dọ̀ àwọn hanabila nǹkan tí wọ́n gbà wọlé ni nípa pé yóò sọ yóò sọ jẹ́jẹ́ ṣùgbọ́n ká sọ jákè yẹn eléyìí kò sí ẹ̀rí fún then gẹ́gẹ́ bí n ta sọ fúnra wa ń pa pé general text ni ń tá a máa lò ní ṣùgbọ́n lópin bàtà bá ti rí nǹkan tó ṣe pé ó restrict ẹ̀ ní ìyẹn ni ká dì mú ìyẹn ni ká dì mú torí pé kí ni àwọn àlàyé nǹkan a bẹ nǹkan tó máa jẹ́ general a máa rí àwọn àlàyé tí ó máa restrict ẹ̀ eléyìí lọ́pọ̀lọpọ̀ gbọ́yé nìyí tí ẹlòmíì fi máa ń kàn ṣe tó wù nú ẹ̀sìn tí ó ní ṣe bọ́lọ́run ti sọ báyìí bọ́lọ́run ti sọ báyìí so bẹ́ẹ̀ ni àrú àwọn ọmọ tán balẹ̀ jẹ́ yìí náà ara àwọn general text tí wọ́n gbọ́yé òun náà fi ń ṣe irú àwọn nǹkan bẹ́ẹ̀ so ká sọ sọ́lá asálámbàtàmà ṣe muhammadu rasulullah eléyìí ẹ̀rí ò sí fún ṣùgbọ́n tá a bá sọ ní jẹ́jẹ́ ó ń ṣe fìwé mọ́ na rísìmù sọ pé ẹ̀rí ò sí fún o pé awágán fúnra wá ní ó láwọn àyè míì tí wọ́n ti sọ muhammadu ní rasulullah àbí tún dárúkọ muhammad wọ́n táà ní ṣe tó ṣe gbọ́n ṣègbọ̀nsẹ̀ lọ́wọ́ tó wá muhammadu general text tó lò yẹn igbe albakhilu mọ́nù kírìtù ìndà huwa lẹ́mi sọ́lí aláyà àwọn lẹni tó ṣe pé ó gbọ́tán dárúkọ mi tí ó ṣàṣàlátù fún mi bó ṣe gbọ́yé ó yẹ kó lè gbọ́yé bẹ́ẹ̀ náà bí báyìí so kò ní gbọ́yé bẹ́ẹ̀ ó túnmọ̀ sí pé àwọn general text kan bẹ tó ṣe pé àlàyé anígbà muhammad sallallahu alaihi wasallam ní ìlà fi gbọ́yé àbí àwọn general text mi ń bẹ tó jẹ́ alkùnrin tó ṣe pé àlàyé muhammad sallallahu alaihi wasallam ní àfi gbọ́yé kò jẹ́ bí ìyẹn ṣe jẹ́ then question ẹlẹ́ẹ̀kejì náà ta bá ń bẹ lórí ìforíkanlẹ̀ ṣá lè lo yorùbá láti lè fi ṣàdúrà bá láìfi kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ní tó tẹ̀wọ̀n ní ọrọ̀ àwọn àfa àwọn míì gba ìgbé lárúbáwá nìkan ni ṣùgbọ́n anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam in tó sọ òun náà ni pé tẹ́ bá ń bẹ ní ìforíkanlẹ̀ ní fa fi mina dùn ẹ̀ ṣàdúrà dáadáa fa kọ́mínú ayùsítájà balakùn ó sátì ìpọ́nlọ́wọ́ bó gbàdúrà yín níkanú àwọn ọ̀nà tí o mọ̀ fi gbàdúrà wa ṣùgbọ́n ó sátì pé ọlọ́wọ́ bá yóò gbàdúrà tá a bá ṣe nígbà tá a bá ń bẹ ní sojúdù ni so tábà wá ṣe ní òbá àbáṣe láwùsá àbáṣe ní bá láìfi ní ètò tẹ̀wọ̀n wọn láwà á. tó bá tó ń pé a lè ní ayẹyẹ náà tí wọ́n bá ń ṣe kúdùbà lọ́wọ́ tí imamu dárúkọ anabi muhammad sallallahu alaihi wasallam ṣe kálo general text yẹ náà ni pé àwọn lẹni tí wọ́n dárúkọ mi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó ṣàṣàlátù fún mi ni àbí arí nkankan tó dé arí tó dé yẹn náà o ní pé anabi muhammad sallallahu alaihi wasallam ó ní ká mọ tẹ́tí sí nkan tí ẹni tó ń ṣe kúdùbà sọ ni. So so tá a bá tiẹ̀ wá ṣe iná kò jẹ́ pé jẹ́jẹ́ ni a ṣe kò jẹ́ pé jẹ́jẹ́ ni a ṣe kò ṣe pé bí táwọn èèyàn máa ń ṣe sọ́lọ́láwà sọ́lá tó gbé mọ́mú gan fúnra ẹ̀ òun gan lè tún di sọ́ọ̀sì ariwo ni so tá a bá máa ṣe rárá kò jẹ́ pé jẹ́jẹ́ ni tí a lò ọláwà rẹ̀.

náà bí kíní kejì ẹ̀ ní kò sí tó ba ìrùn jẹ́ torí pé alhamdulillah tẹ́nìyàn bá sọ ó sọ láti lè fi yin ọlọ́run ọba ni subhanallah tẹ́nìyàn sọ ń gbà tó gbọ́ gunshot ní àbú bomb blast ó fi yin ọlọ́run ọba náà ni so ìrùn rẹ̀ ò bàjẹ́ ṣùgbọ́n ṣé nǹkan tí ó wá encourage ní kókè agbọ́tẹ̀yàn kan sọ pé ìyàwó mi bímọ àbí kankan sọ pé alhamdulillah ni so kò wà encourage ṣùgbọ́n tẹ́nìyàn bá sọ kò bá irun wa jẹ́ so ló fà tó fi jẹ́ pé anábíwá muhammad sallallahu alaihi wasallam ìgbà tí abubakar radallahu anhu tó lídì irun tánàbí wá wọlé àwọn èèyàn wá ń fi wọ́n ṣe subhanallah lẹ́ni tó fún abubakar ní sign sorry wọ́n ń ṣe wọ́n ń fi ọwọ́ gbá ara wọn lẹ́ni tó fún abubakar ní sign wípé anabi ti wà lárànjì ṣùgbọ́n abubakar òun ò wẹ̀yìn tiẹ̀ ṣùgbọ́n gbà tó rí pé wọ́n fọwọ́ gbára wọn yìí tó pọ̀ ó padà wẹ̀yìn òun náà wá rí pálẹ̀ muhammad sallallahu alaihi wasallam ni anabi wá fún ní ìtọ́ka pé máa kírun ẹ lọ ṣùgbọ́n òun náà ó padà bọ́ sẹ́yìn anabi wá bọ́ sí iwájú anabi wá léde òun lọ abubakar ọ̀dọ̀láwọ̀ àìwú ó dúpẹ́ fún ọlọ́pọ̀ọba níbi tó ti ń kírun yẹn lọ́lọ́ ó dúpẹ́ fún ọlọ́pọ̀ọba níbi tó ti ń yẹn lọ so ló jẹ́ pé ọpẹ́ téèyàn dú pé orí orí kankan tó ṣẹlẹ̀ pé orí ìrùn náà ló ti wá dú ọpẹ́ yẹn ni kò ba èrùn yẹn jẹ́ so ọláwọ̀ àlẹ́ no alhamdulilayi náà ni سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك